الحمد لله رب العالمين على ما خصنا به من جزيل الأنعام ومن علينا به من دين الإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وصام إخوتي في الله سلام الله عليكم ورحمته وبركاته أدوك فون ولن وباوا ẹlẹ́dàá wa ọba gbogbo ẹ̀dá lórí ìkẹ́ rẹ̀ tó pọ̀ tó fi sàwálẹ́sà bákan náà lórí ọrẹ rẹ̀ tó tawá léyìí tó ga nínú ọrẹ tí ma ta ni ọ̀nà ní ẹ̀sìn Islam mo ń jẹ́rìí pé ọ̀kan sọ́lọ́ Ọlọ́run wa náà bá tí ò lórogún ni o nínú iṣẹ́ tọ́lọ́run bá ṣe fúnra rẹ̀ kò lórogún nínú ìjẹ́ Allahu ìjẹ́ ọba ẹlẹ́dàá kò ní orogún nínú àwọn orúkọ rẹ̀ àtàwọn òròyìn ẹ̀ tó rẹwà kò lórogún o bákan náà ni mo ń bẹ ọlọ́run bá kọ́bá ní sí àlékún kí àdìgẹ̀ fánàbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá tí ó wáyé wá sí sọ́lá tó wá sí náà ní a sì síyàm àti gbogbo àlámọ̀rí ẹ̀sìn Islam ètò wá ojúṣe mùsùlùmí o ni àti gorí afẹ́fẹ́ lórí ẹ̀ báyìí tí a sì máa bára wa sọ̀rọ̀ lórí aburú tó wà níbi àyọ̀pọ̀rọ̀ ohun tó máa dámà tó máa ráyé kà sáyọ̀ tí kìí sáyọ̀ ohun tó yẹ kán fi sáyọ̀ ká dúpẹ́ lórí tí wọ́n mọ́ láyọ̀ tí wọ́n mọ́ lórí lẹ́yìn wá àgbà náà eléyìí ó jẹ́ ká mọ̀ nígbàtà bá ti pilẹ̀ lórí pé ìbẹ̀rù ọlọ́run bá ó gbilẹ̀ sínú báyà wa àfẹ́ ká ṣàkíyèsí iṣẹ́ ọwọ́ wa ká sì máa pèsè kalẹ̀ wípé ilé ayé tá a wà yìí yóò dópin lọ́jọ́ kan àárìnrìn àjò kúrò ń bẹ̀ ìlàdáàrí kọ̀rọ̀ á lọ síbi tá a gbégbére ìta bá gbáyé ṣe ń bí òun náà ni ó máa jẹ́ ohun tá a mọ̀ bá yí nígbàtà bá padà sọ́dọ̀ ọlọ́run lẹ́dàá wa ká sì máa mọ̀ pé àyínà sẹ̀yàkóòrùn nùzúùlù náà níbo n'Ibola sọ̀kalẹ̀ sí níbo láàdé sí tàbá fàyè ilẹ̀ ti yámfì náà sálùjánà ni àbíná ọlọ́ọ̀bà kó sí àbọ̀dé wa ní a máa ń ṣe àdúà iṣẹ́ rẹ̀ òun láti wá sákèèsí sí torí ibi tí ayọ̀ wà nìyẹn tó bá ẹpa bá ń ríṣẹ́ bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ yìí kọjá ká ṣe dùáwù yẹn láì ríṣẹ́ rẹ̀ ṣe o ẹni tí ò rí ẹni tó wáyé tọ́lọ̀ ń dá tọ́lọ̀ sì fún lẹ́mìí gígùn tí ò ríṣẹ́ àlùjànnà ṣe láyé o ẹni tó pé iṣẹ́ ẹ̀ná ló ń ṣe lójú tí wọ́n ń sọ pé ọlọ́run sọ ọlọ́run àmì tí ẹ̀gan náà afẹ́ pọ̀ jù ẹ ká ṣàkíyèsí ara wa o fàhàkíyèkún bí mọ́ntẹ̀ ha kọ́kọ́ húrúbà rahili ẹni tó bá mọ̀ dájú bẹ́yìn ò sì mọ̀ dájú ó ti di túláàsì yóò bá fi mímọ̀ sáláìmọ̀ lókù wípé ní wà inú ilé ti ń sẹ̀mí lọ́wọ́ gbogbo pẹ́pẹ́pẹ́ tá a pẹ́ ń bẹ̀ ẹ̀rì pé ńgbà míì wà máa sọ fẹ́lò míì pé ìgbà ọdún kan pàápàá jùlọ àwọn ọba nígbà tí wọ́n bá ń tàn wọn àwọn náà sì mọ̀ pé wọ́n ń tàn wọn wà nígbà ọdún ọdún kan kódà náà tó bá fẹ́ pé gba ọdún ọdún kan òun náà yóò ó ti màmù dájú pé wọ́n kò láyé Yorùbá máa ń sọ̀rọ̀ ká wọ́n lẹ́nu ayé yẹ lọ́rùn yẹ ẹtúnù ẹtúnù torí ẹ̀ lẹ́rìí ẹ̀kà tí ń dunra yínú ni ibi táyọ̀ wà gangan ìlàfẹ́ máa gbé nínú ìjókòó wa ti àsìkò yìí nígbà tó jẹ́ pé ọmọ yẹn láyádérí àyínà sàràkúnù nùzúùlù kò má bí tí ó dé sí tó pé ńgbà tá bá sin ọlọ́run tá tẹ̀yí lànà ọlọ́run pẹ̀lú gbogbo pátọ́lọ̀ fún wa mọ́ tá mú ọlọ́run wá mú tọmọ ènìyàn wá a tún níbò sí gbà ká ara ẹ̀ ní sọ ní ń jẹ́rìí aburú lẹ̀ lórí lọ́jọ́gbẹ̀rẹ̀ kìí àmọ̀ pé òun ti òun lè bọ́ lọ́run lójú ẹ̀rọ nígbà tó jẹ́ pẹ́ni tí ń sin lọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ ọlọ́run dákun gbà o ọlọ́run já jèrè ẹ o já bambi tó gbé lérè o láti jèrè ẹ o tàbáwá mọ̀ báyìí ọ̀rọ̀ yẹn ní fọ́mí èèyàn ayẹ́ sàídà bẹ̀ ánsà ni mọ́láàdé ministridad gbogbo tí wọ́n a mọ́ pèsè tó fi jẹ́ pé èròǹgbà yẹn wọ́n fi jọ ààfì jẹ́ ni ayọ̀ lọ́jọ́ gbọ́dọ̀ kìíyàmà ààfì jẹ́ ni tí ó bọ́ lọ́hun ní pẹ̀lú pẹ̀lú rọrùn pẹ̀lú ojú àánú rẹ̀ táàfi bá pàdé iṣẹ́ yẹn ló yẹ ká gbáyé ṣe o wọ́n láyá rúfùl wọ́láyá ìhù ká má kúyè ká má pònú wọ́láyá fúra òbí máa ní za elin wàdúnìyà fàníyà ká má mọ́ wa gan-an ò ní dúkìá àbọ́rọ̀ ayé tí ń méjèèjì náà ló ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé gbogbo ọ̀nà táwọn èèyàn máa gbà rówó láyé lónìí èèyàn ṣòwò ẹtì rẹ̀ tó ti ṣòwò rí tó lámìlaka pẹ̀lú ọ̀rọ̀ tó máa dámà náwọ́ sí ó náà ń bẹ lórí ẹ̀pẹ̀ kò tí lọ wà nígbà kan tó ń bẹ lọ́wọ́ àlàjì wà ní máa yẹn ẹ̀wò yóò kọjá lápẹ́ o nígbà kan jàgbàjàgbà owó nígbà tó bá pọ̀ tún wọn á fún àwọn àjẹ́sìfù tó lágbára wọn jàgbàjàgbà owó ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní sóun náà náà nìyẹn ẹ ti lápèjúwe ẹrú ẹ kì pàṣẹ fún alẹ́ rí kì í sọ̀rọ̀ tíra àti lápèjúwe ẹrú ẹ ló jẹ́ pé ọ̀rọ̀ ayé zael àbí kó jẹ́ pé kò tí ẹ̀wà kúrò lọ́wọ́ onítọ̀hún ẹ̀mí ah, ah, ọlá tó se fún pàlóńgó òsìsì àdúrò wàhálà tó ṣe yìí pàdóníyà fáàníyà bẹ́ẹ̀ náà ni láyé tí ó tán ìláyé tí ó gbogbo ẹ̀ e pátápátá yóò tán àbí tí ń tán lọ́wọ́ gbogbo ẹ̀ e náà jẹ́ sí fún wa títàn gbogbo ẹ̀ e lápapọ̀ ni ò tí ìṣojú ẹnìkọ̀ọ̀kan wa báyìí 58 قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا فليفرحوا هو خير مما يجمعون صفوا والنبي صلى الله عليه وسلم بفضل الله وبرحمته فضل الله àti rahma rẹ̀ ọlọ́ọ̀lọ́un àti kẹ́ rẹ̀ ẹ̀rí ìtumọ̀ méjèèjì ní al-Qur'an wọ́dù rahmati fábìdálíkà fàríyà fúráhù eléyìn kẹmọ́ ní kó máa jẹ́ ayọ̀ yín o huwa khayrun mimma yajma'un ọlọ́rẹ̀ jùgbó tẹ́ kójọ lọ́láyé o suratu yunus 58 amara allahu subhanahu al-mu'minin an yafrahu bi fawlihi wa bi rahmatihi wa gbogbo olùsúnà ọba láyé pátápátá òun náà ni méjèèjì yìí li annahuma akbaru ni'matin ala al-ibad fayambagi al-muslimina an yastabshiru wa yaghbitu bihima wa yatalazzadu bihima ó yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ pé ọlọ́run fún ní ọlọ́run ṣàánú ó ní kí méjèèjì yóò tóbi nígbàyà rẹ̀ àyọ kó mọ̀ ní ayọ̀ wala shakka anna man faraha bi ẹni tí bá ń dunú torí nǹkankan gí gẹ́gẹ́ bí ayọ̀ tàmásàkà bídì yóò gbá nǹkan náà mú wà tákọ̀rọ̀ bí yóò dì mọ́wọ́ dáadáa kò ní fẹ́ bọ́ inú fà tó jẹ́ pé tí a bá ń sọ pé ẹnìkan ọlọ́run ti kẹ láyé ní tó gbajúmọ̀ jùnú gbóló àwọn èèyàn lẹ́nu wọn lónìí ọlọ́run ti kẹ alágbájá láì tí ìbéèrè pé kí lẹ rí tẹ́bi sọ bẹ́ẹ̀ wọ́n ti àti ń gbàgbọ́ yé pé ọwọ́ ẹ̀ ti ba ayé nìyẹn ọ̀rọ̀ yìí ó jìnà ó jìnà sódòdó ó jìnà sódòdó torí ó ṣeé ṣe kó jẹ́ pẹ́ni tí wọ́n sọ pé ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọlọ́run ti kẹ́ ó ṣeé ṣe kó má ní alukuran ó ṣeé ṣe kó má ní islam ó ṣeé ṣe kó má jẹ́ kó má jẹ́ pé ìsùjúdù ẹyọ kan kò sí fún rí tí ó fi jẹ́ pé ó mú ìwọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ ọba wá àbí ìwọ̀ ti èèyàn míì inú nǹkan téèyàn bá ń yọ̀ tí èèyàn kà sí gẹ́gẹ́ bí ayọ̀

kama anna al-mu'minin yafrahuna bi nasrillahi lahum ala a'da'ihim bákan náà ni mùsùlùmí a máa yọ̀ nígbà tí wọ́n bá rí àrànṣe lórí àwọn tí wọ́n gbógun tì wọ́n tí wọ́n ní wọn ní rẹ́sìn Ọlọ́run bá sìn lianna bintisar al-mu'minin ala al-kafirin intisara al-haqqi ala al-batil torí pé tí mùmìnì bá jẹjà tó jẹrí

yansuru man yasha tánà tí ọlọ́run bá bá dé ayọ̀ mùsùlùmí yóò kún kẹ́kẹ́ aránṣẹ́ yìí onípe wọ́n ọlọ́run bá sìn wọ́n rí súnà ọlọ́run tẹ̀lé oríta nábì tẹ̀lé wọ́n rí ìsìláàmù sí gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn nábì sallallahu ta'ala alaihi wasallam nínú sóra míì sóràtù sọ́fì áyà kẹtàlá wà ukhra tuhibbunaha nígbàtí ọlọ́run bí iman ẹgbọ́lọ́run bá gbọ́ ẹ̀tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ọlọ́run tó wá ní ẹjẹ́ tó fi kẹ́kàn kún fún yín tó jẹ́ pé ìkẹ́ ńlá ni nasrun minallahi wa fathun qarib oníkọ́lọ́run ní kọ́lọ́run gbáràn sí ìwà báyín lórí ọ̀tá tí ò fẹ́ kẹ́ ọlọ́run sìn torí pé nígbà tí ẹ̀ bá wáyé tí ó yẹ kó ṣe àmúṣe ọ̀rọ̀ ọlọ́run pé wọn ò dáyé àfikẹ́ ẹ̀sìn ní tí ò wá rọ́lọ́run sìn ó sí pé abẹ́ ìpẹ̀ ó pérú èèyàn bẹ́ẹ̀ ju òkè pẹ̀lọ ìmúnisìn pátápátá òun eléyìn pàlú òmóòrùn lẹ́tì ìṣúra òlèlè mùsùlùmí náà ìfẹ́rọ̀ ha a nígbà náà tí yóò jù tí ó lè kínkà nínú rẹ̀ al tí ó kọ̀ ní dáadáa tí ó lè jìnà sáìdá wà ní islam ẹlẹ́ẹ̀kejì ó ní islam tọ́lọ́un dá ní títorí ẹ̀ tó fi jábọ̀ padà fọ́lọ́un torí pé wọ́n léèrè pé wà nígbà tó bá padà sínú sàárè pé kí lẹ́sìn ọmọ mọ̀ pé ń tọ́mọ èèyàn kó jọ wọn ní bí léèrè ìbéèrè tí wọ́n bi òun léèrè ọjọ́ gbọdọ̀ ó sì kọ́rọ̀ ọjọ́ ó sì ẹ̀ ìṣirò ọjọ́ ma rọ́bù kàtà lọ́wọ́ bá rẹ̀ bọ́ ni ó sì mà tí ó bá jẹ́ni tí ìmọ́lẹ̀ alkùránì bẹnu báyà rẹ̀ tí ó fi wá sọ wípé ọbì Allah Allah lọ́rọ̀ ọba mi wà má dínù kílẹ̀sìn rẹ̀ tí ó fi lè sọ wípé dínì al-islam ẹ̀sìn islam tọ́lọ́n fẹ́ràn nábì sallallahu alaihi kódà kò sẹ́nìkan tó lè ha ilé ìsórí bó ti òkè yìí ò gbárí tó kó gbọ́núgbọ́n lẹ́yìn tó àti kó jẹ́ pẹ́ni tó ṣiṣẹ́ tó àwọn nǹkan wọ̀nyí nínú ayọ̀ mùsùlùmí tó sọ́rọ̀ hákì alàlbáàtì ó ní kí òdodo kó lékè rọ wàtàgálòbòlì mùsùlùmí ní alàlkàfìrín kí mùsùlùmí ó lékè àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ba tí ò ní yẹ kí wọ́n rọ́lọ́wọ́ba sìn litakuna kalimatullahi hiya al-ulya wa kalimatul ladina kafaru as-sufla nítorí kó lè bá jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ní òlékè nílé ẹlẹ́ pátápátá ní ọ̀rọ̀ àìsínà ọ̀rọ̀ kèfè yóò wọlé ọ̀rọ̀ pátápátá ni ṣùgbọ́n mọ̀tá òdúnìyà ẹ̀wárí nǹkan ayé àtàwọn mèremère ibẹ̀ àtàwọn àǹfààní kánjúkánjú ibẹ̀ tọ́mọ yẹn sọ dáyọ̀ o dámọ̀ láwọ̀ lè ti gbà bẹ̀bá rí ọmọ akayin tó ní wọ́n lè máa sọ̀rọ̀ ọkọ̀ wọ́n lè máa sọ̀rọ̀ ilé wọ́n lè máa sọ̀rọ̀ owó wọ́n lè máa sọ̀rọ̀ pé tí bá náwó lóde báyìí àyẹ́rò nǹkan ni ẹni yóò sí lọ́hùn ẹ̀yin èyàn kó ló tẹ́ ìbìrà yín léèrè ẹni yóò sí lọ́hùn kò sí ọlọ́hùn kò tẹ̀lé ọlọ́hùn ayé anna rahmatahu islam khairun lin nasi min hutani dunya ìkẹta ń wí ìtọ́lọ̀wọ́n pè ní kí ayé gan tẹ́ máa sọ pé ta fẹ́ ká gbọ́rí mi pé àdó alágbájá gbà ẹni tó wáyé pé kò sí lọ́hùn tẹ́lẹ̀ sangi sàyàn ní dìbò lúgíní kó bésù bẹ́gbà kó kọ̀ kí lè oṣù láìlà kò kọ̀ kí tí gbogbo ayé tó gbọ́ máa dámọ̀ ó dàrú kí tiẹ̀ sálè dáa tó wá padà síbi ìlànà tọlọ́hùn tó wá dẹni ọlọ́hùn tó rọ̀ fọlọ́hùn tó gbà fọlọ́hùn òun láyọ̀ ayé ìgan tó ga jù nínú ayọ̀ ayé òun ló lóore ju gbogbo nǹkan táwọn èèyàn kó jọ lọ tí wọ́n ń pè ní ayọ̀ àbórí orí ibẹ̀ tó jẹ́ hòtọ́ọ̀mù dúníà alfani alẹ́dì ìtìrìbúnà àfúsà wọn bí jamu ìtàwọn èèyàn ń ṣe làálàá kòókò tí wọ́n kódà mára wọn lọ́sàn àti lóru tó jẹ́ pé wà tàhàmàlúnà mas'uliyata a sì bí wọ́n lẹ́jọ́ ẹ̀ lọ́jọ́ gbé lọ́kìyàmà a bí wọ́n halal ábìlẹ́jọ́ rẹ̀ ábìlẹ̀ tàṣẹ tó jẹ́ pé gbogbo ọ̀nà ni gbogbo tó bá gbà ní fún wẹ̀dàkẹ́rin amúkàdá alik fàláhẹ́kù bèlèmúmin alìlà ya fọ́ra àbí hayati dúnìyà máa mọ́ tàzáyẹ̀nà tí wọ́tàzákọ̀rọ̀fàt tó bá wá rí bẹ́ẹ̀ tí yẹn bá jálágbọ́yé ó di tú láàṣì fún gbogbo múmi ní òdodo tí ń fẹ́ kóhun bójú orí ọlọ́run bá pàdé lọ́jọ́ gbọ́dọ̀ kìíyàmọ̀ kó mọ́ yọ̀ bèlè hayati dúnìyà kó mọ̀ mú ayé ní ìkan ayọ̀ kódà tá a bá sayé lọ́sọ̀ fún tá a sì kójọ fún ẹ̀rù mọ̀ bá ní ẹ̀rù mọ̀ bá ní yóò mọ̀ làkàkà bí ó ṣe mórí bọ́m̀bí fìtínà rẹ̀ ni wàyínámà takunu kórọ̀tọ̀ àìníhì wà báyàjẹ́ òun ni ìtẹ̀lẹ́ta tọ́lọ́run bá ti tẹ̀lẹ́ta náà bí sallallahu alaihi wasallam àtẹ̀rántí ọlọ́run àti sílọ́run anígbà sallallahu ta'ala wasallam ó ní ọjọ́ ìláti kó rọ́tò ayé ní fi sọ́lá ibi tójú mi ti máa tutù táyà mi ti máa balẹ̀ òun ni kí n ṣe sọ́lá sọ́lá rẹ̀ wọ́n pẹ́ lómi sí pé ààrí ní masjidi ààrí wàhálà ẹ̀ ni ìgbà tọ́kàn ó sì balẹ̀ náà nígbà tí ọlọ́run bá ní kí sọ̀lá tó wọ̀ yẹn lá gbogbo ẹni tí ìbá ti sọ̀lá kó lọ bí ẹgbẹ́ tí bá ti sọ̀lá tó lérè ẹni tó kó sálámà nínú sọ̀lá tó kan ọkùnrin tí wọ́n mi sọ̀lá tó ni oore ọlọ́run bá ní ọkọ̀ ìdámọ̀ lọ́wọ́ lè fara àbì dúnìá ọlọ́run bá bú kámọ́ fayé yọ̀ nítorí pé a rí ọwọ́ ba nǹkan kan tó jẹ́ nǹkan àǹfààní ń bẹ̀ yíyọ̀ tẹ́yìn bá ń yọ̀ pẹ̀lú nǹkan ayé yẹn ó ń túmọ̀ sí pé ọkàn èèyàn rọ̀ mọ́ ilé ayé yẹn tóbi nínú báyà wàlìṣìgálù bí hanil akara ó sì ti sọ ní di aláìrójú nípa ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà bẹ́ẹ̀ sì ni àárí pẹ̀lú àpẹ̀jú ètò fojú hàn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ádámà ó ní kankan tí wọ́n wánú ayé níbi ipò wọn kọ̀ láti lẹ ẹ̀sìn ọlọ́run mọ́lẹ̀ wọn kọ̀ láti kẹ̀yìn sọ́lọ́run gẹ́gẹ́ wọn sì máa sọ jẹyọ nínú ìsinsin àbíwá àwọn díẹ̀díẹ̀ ni wọ́n fi ń sọ lónìí wọ́n ti ń là mọ́lẹ̀ kẹ̀yìn sọ́lọ́hun sọ̀pàkọ́ sọ́lọ́hun wàfàrẹ̀ owó bí hayati dúníyà nínú ayé alkùnrán wàfàrẹ̀ owó bí hayati dúníyà wọ́n sọ ayé di nǹkan tí ó jẹ́ ayọ̀ wọn ayé nìkan wà mẹ́lẹ̀ hayati dúníyà fi àfihàn ti ìlà mọ̀ta kí ni ó jẹ́ kí wọ́n mọ̀ wípé alùkìyàmà àbí ayítàwí ayọ̀ kan bíntín ni láyítàwí tí ó ọlọ́run ròyìn àwọn kẹfẹ̀rẹ̀ lọ́nà bá ń bẹ̀yẹn farihu bima utu min al-hayati dunya wọ́n yọ̀ pẹ̀lú ayé ta fún wọn ìsìdìrọ́jà láhún ayé tó nípa bí sẹ̀kẹ́ ẹ̀dẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jogún àwọn kẹfẹ̀rí wà lámì sayazulu anima makọ̀lẹ̀ tí ó bọ̀ lọ́wọ́ wọn ní kíákíá kódà nínú títóbi ọlọ́run kìí ṣe kú nìkan ní máa gbádùn ayé lọ́wọ́ èèyàn ìgbà téèyàn ò lérò sáà pé tí ó bá dáa fún ẹ̀ dáwọn tó dáa fún léèrè ọ̀pọ̀lọpọ̀ ọkọ́ ló lè ṣèṣòro bó ṣe dáa fún wọn bí àládé àlá ni ẹbí àwọn tó ti bọ́ táyé tán ti gbá ayé mú kódà wọ́n sora wọn wọ́n chéènì ara wọn máyé bíi pé kó mọ́ bọ̀ mọ́ nígbà táyé bọ́ wọn àmọ́ ìgbà tó wọn mọ́ bó ṣe bọ́ àwọn náà ò lè sọ tán ẹ̀ wọn ò lè sọ tán ẹ̀ bí wọ́n bá sì lè sọ tán ẹ̀

ولا تفرحوا بما آتاكم وقال تعالى عن الكفار الله باتون صنف عن كفري ipe innahum hina ma yadkhuluna an-nar nígbà tán bá wọ iná wa yuqasuna shiddata adhabiha tí bínú Ọlọ́run àti Ọlọ́run bá gbóná girigiri mọ́ wọn wọ́n máa sọ بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ìwà kèfèrí tẹ́ ṣe بما كنتم تفرحون في الأرض ayọ̀káyọ̀ tẹ́ yọ lórí ilẹ̀ بغير الحق tí ìsáyọ̀ tó tọ́ وبما كنتم تمرحون àtayọ̀pọ̀rọ̀ yín sórà 40 ayà 75 sọ́tù bá fẹ́ òun ló fà tẹ́ fi dẹ̀róná lónìí nínú ayé àmínú alìkọ̀ọ́lù kẹrin tàbá òsúrátù alàníhàn wàkọ́ọ̀lù ìníyà ilá àyàtù nà dúnìyà bí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá tó wọn ẹ̀jẹ̀ ayé àsìkò ní kódà wọ́n sọ ọkọ̀ ẹlòmíì wọ́n sọ ní àsìkò láyé ẹlòmíì jẹ́bẹ̀ wọ́n ní ẹjẹ́ ká ṣe ti wà ẹmọ́ dà wá láàmú wàkọ́ọ̀lù yìí ní ìyà ìlà àyàtùnà dúnìyà wọ́n ní ayé ìyàwó ọwà ló wà báyìí àwa là ń lò báyìí o ẹ má dà wá láàmú ẹ má kó nira bá wa bákan náà nínú àyà míì wàlẹ̀dínà káfàrú ẹlẹ́yìnbẹ́nu sátù Muhammad sura 47 àyà kejìlá ọlọ́láwọn tó ṣe kèfèrí yàtàmàtàún wọ́n ń gbádùn sí ẹmà kò sọ́lọ́run lọ́wọ́ ẹ̀gán ámbèlì tàbí pé tó yàwà láyà rẹ̀ ọlọ́ni ẹ̀tànà tàún ní sọ́tù Muhammad ayà kejìlá wọ́n gbádùn wàyà kòlù wọ́n sì ń jẹ wọ́n mu kàmẹ́rẹ́tà kúlù ní àníà gẹ́gẹ́ báwọn ẹran ọ̀sìn bí wọ́n sì ń jẹ àpèjúwe tó burú jù lélẹ̀ ẹ̀nà ẹmọbẹ̀ sí ń fàjẹyìn ló ń àwọn sáàwì wọ́n jọba wọ́n jẹ ààrẹ wọ́n jẹ mínísítà wọ́n jẹ gọ́vnà kò sí ẹ̀sìn ọlọ́run ìgbésí ayé wọn fọ́dà wọn ma gbógun tẹ̀sì ní bẹ́ẹ̀ bá ọ̀tá wọn láyé rẹ̀ tí náà bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ẹ máa wò wọ́n yàtàmọ̀tàún wọ́n ń gbádùn wàyá kúlù wọ́n sì ń jẹ wọ́n mú kàmátà kúlù lànà àmù gẹ́gẹ́ bá wọn dáàbà sí ń jẹ wà náà rùmọ́síwá láhùn wọ́n padà sínú náà bí tọ́lọ́n bá ti sọ̀rọ̀ náà a níbúyẹ̀ àfi ká làmọ́lẹ̀ a níbúyẹ̀ torí pé ọlọ́run wí la wí kèsì páadá hun wà náà rò mẹ́sì ọlọ́run ní iná ni ẹmọ tó ń tẹnumọ́ àyà kejìlá wọlé tàbádà lọ kúfùrù dam lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti wá jẹ́ pé ó kọ̀tọ̀ lọ́run kò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ẹsẹ̀ dákun ẹsẹ̀ míì Ah, aláìláàánú àwọn olóṣèlú ìkà ni wọ́n ìkà ni wọ́n nǹkankan ni wọ́n olè ni wọ́n jàgùdà ni wọ́n àléèyàn ti ṣe kèfèrí sọ́lọ́n kí lẹ rò pé yóò máa tarú ẹni bẹ́ẹ̀ jí láti ṣàánú ọmọ gbogbo bí wọ́n bá lè dàkọ́ fẹ́mọ kó dà fún wọn ni in tí ń bá ń tó ṣe wọ́n ó kọjá tó máa dámọ̀ sọ yẹn wọ́n kọ́ tọ́lọ́run ọlọ́run náà kọ́ ti wọn fàláyà ìfagbàgbò mínúhùn àlèṣìgáàlù bí háàdì ìtọ̀rọ̀ ha kẹ́yàn wá jẹ́ pé ayọ̀ ilé wa karabọ̀ pé kó sámọ́ bọ̀ kó sámọ́ bọ̀ ẹ̀rí tán bá ti kó níbi ipò kan tán bá ti wà níbi ipò kan wọn kàkún mọ́ àfi tó wà amal mùsùlùmù ṣùgbọ́n tó bá jẹ́ tó gbà fọ́lọ́run tí ń sin ọlọ́run ọba tọ́lọ́run tóbi nígbà àyà rẹ̀ فإن واجبهم في هذه الحياة واجب عظيم ojúṣe wọn nínú sẹ̀yìn ayé bí tí wọ́n mọ̀ ga ó mọ̀ tóbi ó mọ̀ bàbára kí ni nǹkan náà kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar wa tanhawna 'anil munkari wa tu'minuna billah ẹ̀yin la ẹ̀yin la

wàtánihàwòna àlìmùkàrí ẹ máa kọ̀ fún wọn níbi àìdá tó jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ jìnà sí wàtú mìíràn billahi ẹ sì máa fi ọlọ́run ẹgbọ́lọ́run bá gbọ́lọ́ òdodo fàílẹ́sà fi hayati musulmi na farọ́gún lìláhù kò sí àsìkò kan tí ẹ kó bọ́ kó sófò kó jẹ́ ti ìrégbè fẹ́ni tó bá gbọ́lọ́run bá gbọ́lọ́ òdodo wà láìbì abẹ́rẹ́ wàlẹ̀ abas àbí pálapàla wàlákínà hayati hàn kó làá fi jìdì wọ́n máa rí ojúṣe kan tó jẹ́ pé ó lérè iṣẹ́ kan tó lérè láyé ọ̀tọ̀ kíámà oníwọ́n lọ àsìkò náà sí wọ́n ámàlò mùsùlùmí làdéyìn àti iṣẹ́ tó ṣe sórí láyé láyé wọ́n bí tí dùnìyàn wà àkàràtìhìn lè àǹfúsìhìn wà lè ròyìn yóò jẹ́ àǹfààní fún wọn yóò sì jẹ́ fọmọ ádámà tí ń bẹ láyé pẹ̀lú wọ́n rí pé àwọn ń sin ọlọ́hun àwọn ń sin ọlọ́run wọ́n sì tún wá bí àwọn ẹlòmí ó sì sin ọlọ́run wọ́n ń fòrò wọn lọ́sàn wọ́n ń tawájú lóru nípa pé kí wọ́n kẹ́lòmí ó ló jèrè bí tiwọn wà kí èfẹ́ yàkúnú ń dà lùsùmí náà yóò mọ fàrọ ọgún lè láàrù ẹ̀dàkùn bó lẹ́yìn ó sì ní ìsinmi tí ò ní ka ààrẹ àtúbọ̀tán kún nípa àtúbọ̀tán tàlìkìyàrán tó jẹ́ tẹ̀sìn ọlọ́run pẹ̀lú bí gbogbo ilé ayé ṣe rí lónìí tàkálábà àríyìnmọ̀ àdáhùn tó yẹ pé àwọn ọ̀tọ́ ọlọ́run gbayé kan wọ́n bẹ̀sùbẹ̀gbà láláwọ̀ dúdú àtàláwọ̀ funfun wọn kọ́ bá yóò ṣe dà wọn kọ́ bá yóò ṣe dà èyí ayé bọ́ máwọn èèyàn lọ́wọ́ ládúníyá làhún wà làdín alùkìámà àwọn èèyàn rẹ̀ sísì ayé náà tún bọ́ lọ́wọ́ àwọn ọ̀tọ́ ọlọ́run bá jẹ gàba lórí ayé tí ń bẹ̀ náà ni mùsùlùmí alim pẹ̀lú hílàhílò ayùdọ́yẹ̀ ó dàkíkọ̀ sami wáktíhìm

nítorí wípé ọlọ́run bá subhanahu wa ta'ala kò ká gbogbo wípé mo dá ntẹ́ mọ̀ jẹ mo dá yín ó sì dá ntẹ́ mọ̀ jẹ ọ̀kọ́ dára sí àkọwátà àti àrùbá àti àyá ní sàwá àlìsà ìlú ẹ̀yìn àti gbogbo ntẹ́ mọ̀ jẹ mo dá sórí ilẹ̀ ọlọ́run ká èso ń pẹ̀lú pé àbòsí jọba

ẹjá yàlò àwùjọ iná ti tòrò nígbà kan gbogbo insecurity kò rí báyìí láwùjọ kan bí ẹ̀ bá ń lé òun fẹ́ lọ́rin àjò pé àyẹ̀dàpùn aago mọ́kànlá wọn fẹ́ gbéra ẹ̀sìn ń sùn ní bẹ́ẹ̀ ni ẹ̀ lọ́mọ́ ni a lọ ó dago kan ni lóru ẹnìkankan ò ní sọ pé àtò adápùtò àmọ̀pẹ́ ń lọ ẹnìkankan ò ní sọ pé aago kan bó abágo méjì àti lo àwọn àǹfààní ìrí àti lórí àti lo àwọn ìgbádùn ìrí bẹ́ẹ̀ náà ni jíjẹ mímu bẹ́ẹ̀ náà ni kátàkárà bẹ́ẹ̀ náà ni lílọ bíbọ̀ àmìnàtà mọ́túnmà iná ọkàn wa balẹ̀ dáadáa yàtí harizuku ha rọ̀gọ̀dà min kulli makan hariziki ń wá a ní ní goldi a ní epo a ní ìdú a ní rọ́bà a nílẹ̀ bí gbogbo àwọn kẹta àwí nínú àlùmọ́ni ọmọ adámọ̀ ń jowú orílẹ̀-èdè tá wà lágbàá ayé káàkiri ọmọ adámọ̀ ń dowó orílẹ̀-èdè láwọn aláwò fún káàkiri àgbáńlá ayé kódà ń ṣe bí kí wọ́n gbà lọ́la kó di ti wọn síbẹ̀síbẹ̀ ìdààmú bọ́ orílẹ̀-èdè torí ń tàfọwọ́ ara wa fà yá sí ha rísíkò àrọ́gàdá mi kú lè mọ̀kán kí wá ló ṣẹlẹ̀ tó fi dà báyìí fọ̀káfàrọ́ àtọwọ́pá alágbára àtibọ̀ àsá alágbára àsọ́lọ́ọ̀bà alágbára àròká kàwé àkàwé kàwé kàwé àtibọ̀ ìwé òwúlò wọ́n kéwkéwké wọ́n so kiri wọ́n pa kò wúlò fún gbogbo alùkùkú ló fà kẹfàrọ́ tó bèèrè àmì àwọn mìlá ìkẹ́tọ́lọ́wọ́n bá ṣe tọ́mọ èèyàn kọ́kọ́ sí kèfèrí sí tí wọ́n sàìmòrò sí òní alìkùránì àti Islam nígbà tí wọ́n ṣe kèfèrí sí ìkẹ́ Ọlọ́run fàádákọ̀ Allahu libasa al-ju'i wal-khawf bó sì ṣẹlẹ̀ sí mọ́kà gangẹ́lẹ́ kó tó di pé ó padà dìlú ìsìlámù nìyẹn fàádákọ̀ Allahu libasa al-ju'i wal-khawf ọlọ́wà ní ẹ máa da ibi bóra bí aṣọ ẹ máa da ìpáyà bóra ẹ máa wọ igbé ìpáyàwọ̀ bí ẹ̀wù ẹ máa débi bóra bí aṣọ bí máa kánú yẹ̀sùn náà torí iṣẹ́ tí wọ́n ẹ̀rà mú kí láàyọ́ ọmọ ènìyàn tó wá sílé ayé tí ò sin ọlọ́run tí ò gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu tí ò gbọ́ sànábì lẹ́nu sọlọ́lọ́wọ́ táwọn sọ́làm tó yẹ pé ìkórìíra ẹ̀sìn táwa ti sọ̀rọ̀ ẹ̀sìn ibẹ̀ làdìgbọ́n wà tẹ́ bá ti sọ̀rọ̀ ẹbẹ̀rù ọlọ́run ẹ̀páyà ọlọ́run wà ní ẹ̀gbọ́n tí ń bú ní sọ fún mi kí n bẹ̀rù ọlọ́run ẹ̀dáhùn sí ìbú ní ẹbẹ̀rù ọlọ́run ẹ̀sìn lọ́run sí ìbú ní ẹ̀sìn lọ́run nígbà tí ń pè ní sákèèsì tí ó fa oríire ayé àtọ́lá alkiyama tó wá pé mẹ́lá dìgbà ọmọ èèyàn wá wà tẹ́bá ti wá pè wọ́n sí ibi kan ayé ara wọn fúyẹ́

على نبينا محمد وعلى آله وصحابه وسلم